òótọ́ ni pé àáyá gbọ́n ṣùgbọ́n ògún gbé tèmi gan kò wòran mi ò ṣẹ́yà wèrè ni. ó dé máa ṣèṣe ọmọdé tí ó mẹ́la tó lóun mẹ́la katakata tí ò mọ̀ pé là katakata ni. You know my father is gonna be the governor of the state in the next six months. irọ́ lè lọ fógún ọdún ṣùgbọ́n ọjọ́ kan báyìí ló tọ́ màbá ẹni ikú la ọmọ fẹ̀mí ṣòfò. ikú ń bá ọmọ rìn ọmọ òfura. pẹ̀lẹ́. Ah, ológì ni tó wọlé tẹkùn ní bùbá tọrọ pé òun lè mẹkùn lóye gbọrọ gbọrọ ló fi máa pa ẹ̀jẹ̀ dànù anywhere anyhow i will finish you up. ṣé bàbá ẹnìkan wá wà tó máa sọ wípé èmi kọ́ ló tọ́ sí. adìyẹ gbadébọ̀ dá lóògùn ni ó yẹ kẹ́ fọ́ ni jẹ́ kí n sọ fún ẹ kò sí èkó tí ewúrẹ́ ń wá lọ́jà tó kọjá jíjẹ. ǹjẹ́ ẹ̀yin méjèèjì nífẹ̀ẹ́ ara yín dénúdénú bí? ege ege ege ege ege. ṣọ́kà ló ṣe bí. ṣàwọ́là ṣàwọ́là ìjúṣàgá ìjúṣàgá ìgbésẹ̀ gómìnà ni ẹ̀ ṣe. ege ege me and you again. One on one again. Shaku shaku again. All the light again. Fún wọn ní leg over má ṣe ká. Eh, fún wọn ní leg over má ṣe ká. Wọ́n ti gbé mi lọ́mọ. Iṣẹ́ àwọn alátakò nìyẹn o.